Drive TV, driving you around the world. Subscribe to Drive TV channel. Tap the bell icon to receive notifications about our new videos. ọ̀rọ̀ ọmọ yín ẹ wo ẹ máa help mi gan lórí ọ̀rọ̀ ọmọ yìí ọmọ tẹ́ ń wò yìí tẹ́ bá ń gbọ́ kò kí ń gbọ́ràn ọmọ yìí ló ń pè bẹ́ẹ̀ ọmọ yìí ò ń gbọ́ràn rárá kò fún mi ní rest of mind ẹ kò gbọ́ràn kankan bẹ́ẹ̀ ṣe ń wo yìí tó bá ṣépè fún yín dádì ẹ máa họ. Ah. mi ìṣeré dádì láì ṣe pé bóyá mo tọrọ ọmọ lọ́dún èṣù tọmọ ìbá hàtì fún yín láàrin ìṣẹ́jú kan ẹ gbàgbé pé bóyá pásítọ̀ ni yín sà. Ah. ó burú tẹ bá nà ó ṣẹ̀ máa bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ni mo wá wo pé kí ni mo lè ṣe báwọn guys yín kan ṣe wá ṣe evangelism nìyẹn wọ́n wá ròyìn bẹ́ẹ̀ ṣe rí pé dádì àwọn burú dádì àwọn lé wọn ò pé ẹ má lè bá mi handle lọmọ ẹ kí mo wá sínú ilé olúwa kó máa gbé láàrin àgọ́. wọ́n yá ẹ̀sán kí ní kan fún ọ wo nínú bíbélì ọmọ kan bẹ́ẹ̀ mẹ́ta ń pè ní Samuel ó ní sèmi lọ́mọ rere bíi Samuel ọmọ tó gbọ́ràn tó ní tẹríba ọmọ tí kì í bá bàbá rẹ̀ jiyàn ní kó sẹ́mi olúwa wo bí ọmọ yẹn èmi wò pé báyọ̀ lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ ọ̀sà. dádì èmi ò tọrọ ọmọ lọ́dọ̀ èṣù ó wù ọlọ́run báyìí fúnra rẹ̀ lọ fún mi ní oyún sẹ́yìn tí ẹ bá mọ ibi tí ẹ mú ọmọ yín wá ní ẹ ní mọ́ lé yẹn kó burú bí ndé mò gbọ́ ò gbọ́ àánú ni mọ̀mọ́ yìí bẹ́ẹ̀ ni tọ́ bá gbọ́ etí lè di eh? bẹ́ẹ̀ ni ndé ò lè gbọ́ fi kú ò lè gbọ́ bẹ́ẹ̀ ni ọmọ <laughs> ọmọ mú èmi ni wọ́n pè ní ọ̀nà ọmọ bẹ́ẹ̀ ni láàrin bí ọ̀sẹ̀ kan tẹ́ ẹ bá tún wá tún wò ẹ sì dámọ̀ àwọn tá a jọ ń gbé wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mí bí ọmọ bá ń sunkún lórí wíńdò lásán tí n bá kàlẹ́ gbà mí mu mọ̀ ń ka ibé yìí lọ ọmọ kan máa ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tí n bá bọ́ ta tí n bá mú bí n bá ti jáde báyìí làwọn òbí lọ́gbà pé Ṣadé dádì ti jáde o wọ́n mọ̀ ọ́ ní Bídèmí dádì ti bọ́ ta o tí n bá mú kan nù wọn ó máa yà sóńdìrì mo rò bó wà mẹ́ẹ̀ má nà bí o gbà yẹ. ẹ dádì ṣe rí kò ń ṣe pé bóyá mo ní pé kẹ́ ẹ bá mi nà bẹ́ẹ̀ yẹn náà mi ní kẹ́ ẹ nà bẹ́ẹ̀ yẹn náà bọ̀ kẹ́ ẹ máa bá mi fi ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ máa bá mi fi bọ́ kó kó kó kí ọkàn ẹ kó lè ṣí sí ọ̀dọ̀ Ọlọ́run. wo wo bí wo bí sórí bíbélì náà ló sọ̀rọ̀ láàrin kan ó ní àyà ọmọ kékeré ní sékiri o ní wèrè ń dì ẹgbà tẹ́rẹ́ láti lè jáde bí bàbá gbẹgbẹ mo lè kẹsẹ̀ bò mo lè lúlùkulù ah! mo lè rún. sukùbù ní lọ sí olówó ni àbí tíwáńtíwá. Eh, dádì ah, eh, ṣe rí bẹ́tẹ̀ ṣe mo ti di gbogbo ẹrù ẹ̀ gan ṣe rí ọ̀rọ̀ school yẹn àwọn nǹkan kan wà tí mo ti fi rọ̀ yín ní ọrùn. tilétilé lẹ wá ni ó tún gbé kúlà wá. yes ah, ah. water bottle lè ní. èé o. spoon ni ẹ má wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ ra ṣíbí kankan mọ́ mò ń bọ̀ o dádì mm-hmm. ìyẹn báyìí ó ní báàgì skul ẹ̀ rí ìwé wà nú ẹ̀ ṣé nǹkan tí mo ń sọ yé yín aṣọ ní cardigan everything ó wà nínú ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ẹ̀ túbọ̀ máa try fún private school ló lọ school fees wọn ò dẹ̀ wọ́n sixty five k. sixty five thousand abájọ gbèsè ló ní ọwọ́ ní olúwa gbèsè ló ní ọwọ́ sixty five thousand mo bí dọ́kítà sàlàyé kankan fún ọ. ìgbà tí bàbá ti wá fi wà láyé àwa náà lọ private school kí n bàbá kú sí tán ní public mo ti parí àsìdá tá a fẹ́ dà láyé ìwọ náà wò á sẹ́mi òdùn wò <laughs> so ètò wíwù àwọ̀ ẹ̀wà nǹkan ṣe sí o. dájú owó yóò wọ́n ọmọ yìí ti dára àwọn ọmọ lẹ́fì ni sixty five thousand naira ó kéré láti san lórí ọmọ. wọ́n bẹnu ọmọ mi àmọ́ àbọ̀ wà nǹkan ṣe sí ṣọ́ọ̀ṣì wo ló ń lọ nearby church ni ní ẹgbẹ́ ọ̀dọ̀ mi. ibi tọ́rọ̀ rẹ̀ dé yìí ọmọ wa ṣọ́ọ̀ṣì wa o bẹ́ẹ̀ ni torí tó bá ń wá lófin mọ́ ọ̀sán náà mẹ́wàá ìdá mẹ́wàá rẹ̀ sì ní kéé kọ́kàn máa dánú abọ́ èmi ní ìmọ̀ gbà lọ́wọ́ fúnra mi ilé ìmọ̀ yóò tó ń dá ọmọ pé dọ́rin láti máa sanwó oṣù kù bó ṣe jẹ́nu. ìyẹn ò lé ná ìyẹn ò lé bọ̀ ṣe rí lórí ọ̀rọ̀ dá mẹ́wàá tọrẹ tẹ́ sọ yẹn ló jẹ́ kí n kí n ẹ jẹ́ n ṣàlàyé ìkejì tí mo tún fẹ́ rí yín fún. ẹ dáàdi ẹ wo bíbá yìí ṣe rí iṣẹ́ mi tí mò ń ṣe. ẹ iṣẹ́ mi iṣẹ́ kò kò kò kò lọ déédéé. kò rú gọ́gọ́. wọ́n ní ah, pé ẹ lè ní àwọn nǹkan kan tẹ́lẹ̀ ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ o ẹ máa bá mi ṣàwọn ètò kankankan hmm. iṣẹ́ mi aṣáfi máa tà ṣé mo ọ̀rọ̀ dá mẹ́wàá lẹ sọ yàtọ̀ rẹ so màá fi lè máa rí mú wá lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ at least eh, sixty five thousand school fees ọmọ mi pàtàkì. o tó padà bẹ́ẹ̀. tí mo bá one hundred thousand wá ìdá mẹ́wàá yọ yọ yọ ara àwọn tẹ̀mí fẹ́ mọ́ gbọ́nù èmi dúró bóyá ó ń gbèsè ní ọ́ àmọ́ mo sọ pé bí hundred thousand èmi láìkí ẹ̀ bá hàn. ṣàdúrà sí mi màmá ta. Eh, ah, ah, oh, wo bí wo bí wo bí èmi ẹ̀kan fẹ́ gbàdúrà lásán sórí kò sẹ́ni tó wá bíbí tí ò ní ra àánú rẹ̀ gbà àánú ni báyìí ni ètò mọ̀ ń gbọ́ ò lè gbọ́ tó fi kú bó ṣe jẹ́ nìyẹn so iṣẹ́ wo ló ń ṣe kálẹ̀ àwọn bí àdúrà bẹ̀rẹ̀. ọ̀rọ̀ ẹ̀sà ẹ ṣe rí ọjà tí mò ń ta àwọn ọjà tó máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ni hmm. ọjà tó máa ń mú kí àwọn èèyàn especially àwọn ọkùnrin bíi tiyín hmm. tó máa ń mú kí wọ́n wọ́n strong hmm. ọjà tó ń jẹ́ káwọn ọkùnrin tó bá fẹ́ ṣe nǹkan ẹyọkan tẹ́lẹ̀ wọ́n á ṣe mẹ́wàá ah, ah. dúró ná irú sáwo lọ pọ́n ṣé kèé sáwọn tí ń gbé sìmẹ́ǹtì kọ́mọ́dà mi gbà tẹ́lẹ̀ náà fẹ́ ṣiṣẹ́ ní Dangote àbí nǹkan. dádì mi ò ta cement wọn ò gbé cement lọ́dọ̀ mi ọjà alálùbáríkà ni mò ń ròyìn fún yín. ṣíṣe òwa ni. òróró ni. <laughs> òróró làwọn apọ́ bá ń <laughs> wo èmi náà láìkì òróró mo pẹ́rọ òróró bẹ́ẹ̀ ń bá òróró èmi è e jẹun bẹ́ẹ̀ ń bá òróró èmi è e sùn torí pé òróró tiwa àdúrà làwọn bí gbà ó rèé àwọn kan ló lòókù débi àwọn oògùn bíi twenty lójúmọ́ ń gbà mí bẹ́ẹ̀ ni a máa ń lo òróró a sì tún máa ń lo omi nínú fìríjì bẹ́ẹ̀ ni omi nínú fìríjì ó ní iye tó bá dé ìtàgbélẹ̀ tó ṣe ọmọ kun ó ní iye tó náà bá dé so òróró yẹn ó máa tún fi ẹ̀pù wa ni tó bá lè mọ̀ supply wa kò bá dáa so bó ṣe jẹ́nu. dáàdi ṣe ń gbọ́ mi òróró tèmi ń rìn fáàsì tí mo dẹ̀ rò pé ẹ̀yin gan sọ ńgbà tẹ́ sọ pé ẹ̀yin gan máa ń mú òróró ẹ̀yin gan máa ń like òróró pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń action yín látàárọ̀ bó ti wò pé bóyá òótọ́ ló máa jẹ́ o bọ̀gbà tẹ́ wá lọ náwó sòróró ilé ìtẹ́ lọ gbé sókè mi ò rí fáàsì òróró ilé òkè bẹ́ẹ̀ lè ṣe. ṣé kèé ṣe tí mò ń gbọ́ létí mi torí mò ń gbọ́ nǹkan kan o èmi nìkan fẹ́ sàdédé sọ̀rọ̀ local language lè fi pè yẹn. ó ké lọ no a ní local language lẹnu dájú. kí wàá máa ń pè é. <laughs> òróró. òróró ni èmi ọmọ pọ́ńpàràgà mọ́jọ́kòtì ẹnìkan náà mẹ́nu bíbélì aṣẹ́wó ni ń eh, òróró ń ra jésù lẹ́sẹ̀ ti wọlé wá. àwọn pàràgà tẹ̀ ń tà tí èjà àwọn ọ̀dọ́ wúlò bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ àmọ́ ti kẹ́tàkẹ́tà èyí tó bá bọ̀ kàdà yóò mọ ya wọn yóò mọ ọrùn bù èyí tó bá jẹ pé irin lọ yóò mọ ṣe kẹ́tàkẹ́tà yóò mọ sọrí wí ó ti mùmú kú mu. ìyá ló bá dòsí ni. ah ó ti mùmú kú mu mu mu mùmú kú mu ah ọlọ́run o. àwọn tó ń tà yẹn olóńgbà yóò pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́ ọ̀dọ́ tó bá pagbó kò sí nǹkan ó mú lọ́pọlọ ẹlòmíì ó ti mu ògógóró yóò àmọ́ dán rodo ní mọ̀mọ́ dádì ẹ̀ sanra kọ̀mọ̀ pé òun dìsí kó tó kú lọ díẹ̀ díẹ̀ ni so gbogbo àwọn kiri yẹn ó máa ń ba yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ jẹ́ so ó ní láti stop ẹ̀ àǹdẹ́ ọmọ tó gbé kalẹ̀ náà ló sùn kalẹ̀ èwo ló mú tó sùn náà ṣe rí ọmọ eléyìí tí ẹni ká máa dálé lọ́rọ́ ọmọ yẹn tá fẹ́ máa bọ̀ báyìí ló bá ní à ah, mọ́mí o ẹ̀yin dẹ́ ro òun òun ò dẹ̀ ní lọ tẹ́ ẹ̀ bá ti wá nǹkan ṣe sọ́dọ̀ ẹ̀yìn tó rò mọ́ ọ̀gbà jẹ̀dí ló máa jẹ́ wọ́n ní kí n bù fún un mi ò mọ̀ pé olómi kọ́ ni mo gbé. <laughs> ẹjà ní olómi ló pè é ọ̀wá mọ̀ pọ̀ lọ́tí ni yóò sùn náà ọwọ́ lọ́mọ burú lọ́mọ tẹ̀mí wò yìí <laughs> yóò sì bá mi lé bí àbà obi ìyẹn kéré ìyẹn kéré kí lọ́dún gbé wa kalẹ̀ fún ìyẹn kéré <laughs> má wulẹ̀ kúnlẹ̀ má wulẹ̀ kúnlẹ̀ má wulẹ̀ kúnlẹ̀ yóò bẹ́ẹ̀ ń bà kúnlẹ̀ pọ̀ torí bó ṣe ń súnmọ́ mi yẹn gan bẹ́ẹ̀ ni spirit mi ń sọ nǹkan àmọ́ tí spirit mi ń sọ o ò lè gbọ́ tó fi kú. Ah. ẹ bó ṣe jẹ́ nìyẹn àánú làwa máa rí gbà ń bí. ẹ tí mo gbọ́ rèé ẹ tí mo gbọ́ rèé mo gbọ́ nǹkan kan sì sọ o ṣó lè máa tẹ̀kọ́. excuse me sir ah, eh, come again. Pop pop ni èbó pé pop. do you mean pop? ẹ àti pọ́ọ̀pù àti páàpù nǹkan kan náà ni o ò lè máa kọ́ mi léèbù tó ní tí áńgẹ́lì yẹn sọ sí mi létí ni mo sọ jáde àti páàpù àti pọ́ọ̀pù nǹkan kan náà bí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ tó tọ́ wa lè máa tà wá kàn pákéjì ẹ̀ ọmọ pẹ̀lú ewé ni máa wà ìwọ lè máa ṣe tiẹ̀ nù ọ̀rọ̀ wàá sùúrù gùdù tí ó tóbi ọkàn mọ́ ta wàásù wàásù. dádì báwo lè ṣe fẹ́ kí n máa ta báwo la ṣe máa ṣe ládùúgbò níbi tí mò ń gbé láàrin ọ̀tádẹ́kọ̀ mẹ́rin tẹ́lẹ̀ máa wá tẹ̀kọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́. wo ẹnìkan bẹ búrẹ́dì ló fi blow bẹ́ẹ̀ ni búrẹ́dì lọ tà ó sì ó sì blo ọmọ kan náà parí ní university of Ibadan ó ní dáàdì mo ti parí ìwé àmọ́ mi ò ríṣẹ́ mo ní tó lè máa takurubusu bẹ́ẹ̀ ni ó ní à ah, dáàdì ó ti di graduate mo ní wo tó o bá lè máa takurubusu bí wọn náà mọ kurubusu tí a bá dì inú ọ̀rá mo ní wá wọn ṣe tiẹ̀ nù oko bẹ́ẹ̀ ni ó pè mí last week ó ní dáàdì kurubusu dáàdì máa tà mo ti kọ́lé mo nírọ̀ ni ìgbà mo débẹ̀ mo rí lóye ọ̀gá ilé jàgàrà ni wo ọ̀sẹ̀ kan mo bá rí wo pé má kí n lò ń bẹ̀ tẹ́lẹ̀ àmọ́ wà mo débẹ̀ tí mo rí èsì tọ́ka tí gbogbo ẹ̀ fẹ́ yí tí ń fẹ́ ya tí mò ń gbọ́ àwọn ohun lóríṣiríṣi pé ah, àsáwọn ohun tí mò ń gbọ́ àwọn náà láìkí ibi tó bá tutù ní tí mo mu òṣè sọ mẹ́ àmọ́ torí ti yín ni òde ń lo jọjọ́ kan lọ lóye ń kú òmẹ́ ìjọ kejì ni mo fi mú wálé. ẹ dáàdi tí àdúrà yín bá tẹ̀lé ìgbà nírú ọ̀dọ̀ ti tèmi bá ti máa lọ ọdún kan. lọ́dọ̀ rẹ ẹ̀ lè lo ọdún kan lé ẹ láyé láyé kọ̀pọ̀ ah. bẹ́ẹ̀ ni. dáàdi ẹ mọ̀ mọ̀ nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ ni nǹkan ẹlẹ́kẹta tí kókó tí mo tún fẹ́ẹ́ rí yín fún. ogun part one two ti lógun ti a ní. àwọn ogun aládùúgbò kéékèèké àwọn èèyàn tó máa ń bínú ògo àwọn èèyàn tó máa ń ṣàgbọ́ ìṣọ́ yìí nǹkan tí wọn ò rí kán máa sọ wọn ò pé tẹ bá lè rí bí àwẹ̀ tàbí bí àwọn òṣèkùn kan tẹkùn máa ṣe fún mi tó yẹ pé tán bá ti rí mi báyìí. wọn máa níbi pìrì ẹ tán bá ti rí mi báyìí ayé wọn máa já ni ìmí àmà wọlé ni. obi wo bí wọ́n ti mọ̀ tó gbọ́ mo tó ti gbá nǹkan rìgìdì eré mo torí wọn koko ní aláyé tí a mọ kọ mọ ọmọ yìí èyí olólókoko mu àgà ọgbọ́n ṣe yí yóò sì ní òun lẹ́gbọ́n tí mò ń sọ báyìí ni wọ́n bí ọdún tó gbọ́ àánú la rí gbàdúrà ó máa yọ kàtà pè ní sáńkú ijó ni ọlámídé ló gbé wá ó ní sanku lẹ́gọ̀ sanku lẹ́gọ̀ ọgbọ́rí. mi ò gbọ́ rí sàdáàkì bóyá kẹ́kọ̀ọ́ mi. màá kọ́ ẹ náà ni so gbogbo each orin tẹ́ ń gbọ́ ló ní prayer point bẹ́ẹ̀ irú orin sanku yẹn màá kọ́ ẹ o wàá pariwo tí n bá ti kọ́ ẹ tán ipe olúwa ogun tó ń tẹ̀lé mi kì í tọ́fẹ́ bá yóò mi jẹ́ ọyá mo fi tanku mo fi tẹ̀ mọ́lẹ̀ mo fi sáńkù mo fi tẹ̀ mọ́lẹ̀ ọwọ́ àmọ́ ìjó tó ìjó yẹn ìjó yẹn ó ní bóyá a ṣe ń jó ó ní bá a ṣe ń jó wàá mọ́ gbẹ́sẹ̀ báyìí ó ní gbẹ́sẹ̀ sókè ó gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ sókè ó gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀dì ọwọ́ àbúrẹ́kì ẹ̀ ọmọ pé tí èèyàn bá tẹ bírèkì mi mọ́tò kí ni ó ṣe o. ẹyọ ó máa dúró ni. yóò wò ó lẹ́yìn jù yóò wò ó so àwọn ọjọ́ yẹn lójó. àbí kí n kọ́ lẹ́ẹ̀kan sí i ẹ ọ gbẹ́sẹ̀ náà kọ́ gbé ráìtì. <laughs> ó rè é ó yá ọ̀tọ̀ bírèkì ẹ̀ bírèkì ẹ̀ ni. ọmọ ayé Oh o olè olè mo fi sáńkú mo fi tẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹ̀ lókun tó ń yàgbé Sanku. dúró dúró ah, oh, dúró dúró ah Oh, dúró wọ́n dúró ẹ jẹ́ kí n fi sáńkú mọ́lẹ̀ ah, mo gbé o. dáàbì eh? ẹ jẹ́ kí n bá fi Sanku. ìlọ dúró dúró dúró dúró náà. dáàbì sáńkú ìdí mò ń rí o lè rí o. kí ni nǹkan yẹn sà kí lè rí sà. ogun ayé ẹ ti sá. ẹ náà ní. Ah, ah, olórin kan kọrin ó ní ojú mi ò tẹ́yìn mọ́ o ọmọ mi jẹ́jẹ́ ah, ojú mi ò tẹ́yìn mọ́ o ọmọ mi jẹ́jẹ́ ìdí eh. mo rí o lè rí eh. àmọ́ eh, mo tún gbọ́ ẹ̀kọ́ ẹ̀ra yí díẹ̀ ẹ̀kàn ara yí mẹ́lẹ́ngó fẹ́ràn <laughs> ẹyí ẹyí ẹyí tán ẹ̀ẹ́kọ̀yìn ọlọ́run mi ò ọlọ́run orí òkè yìí o mo rí òkè kan lẹ́yìn rẹ̀ mo rí òkè kan lẹ́yìn rẹ̀ o. she was strong that day. àwo òkè yẹn ni wọ́n pè ní òkè ògo. àmì òkè ògo ni. àwọn oh! ọlọ́gbọ̀n yẹn ah. òun yẹn tún ní kí wíwá akẹ́kọ̀ọ́ ọmọ lọ báyìí. bẹ́ẹ̀ ni àmọ́ ọ̀pọ̀dọ̀ pa gbogbo sọjí àti ìṣòro àti ìsìn sunday ọ̀pọ̀dọ̀ pàjẹ́ mọ́ kí n máa wá sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni máa tí má ti dé kí n máa gbé kí n máa gbé òkè mi wá sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni Ọlọ́run ló lè sòkè tí ìgbàdálẹ̀ àwa kọ àwa kọ tó máa lọ. kí n máa lọ sáà bẹ́ẹ̀ni kò sí wàhálà ah. máa lọ. dádì ẹ̀mí pé kí n máa lọ. máa lọ ah. ṣé àwọn nǹkan ah, tí. ẹlẹ́dàá mi mo dìyẹ mú mi ò gbọ́dọ̀ jábọ̀